وصحبه أجمعين ọ̀rọ̀ nípa báàbùl adhan tí a ti bẹ̀rẹ̀ níjẹ̀jọ́ insha allah ibẹ̀ náà ni hadithi tí a fi bẹ̀rẹ̀ lónìí kí a kọ́ masinu hadith. ani abi juhaifa wa nabi ibn abdullah aswa'i qala أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء لو, حمراء من أدم قال فخرج بلال بوضوء بوضوء فمن فمن ناضح ونائل قال فخرج النبي صلى الله عليه وآله وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقيه قال فتوضأ وأذن بلال قال فجعلت أتتبع فا أتتبع فهو ها وها هنا وها هنا يقول يمينا وشمالا حج على الصلاة حج على الفلاح ثم ثم ركبت له عنزة فتقدم لم يزل يصلي ركعتين حتى رجع الى المدينة وعن عبد الله بن عمر رضي الله عنه عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل فكلوا, فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سمعت المؤذن فقولوا مثل ما يقول المؤذن أنس بن مالك رضي الله عنه قال أو عن أبي جحيفة وهب بن عبد الله السوائي رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم قال فخرج بلال بوضوء فمن ناضح ونائل قال فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقي حديث وقال لني أنتي أبا حديثنا ولا ترى النبوة محمد صلى الله عليه وسلم أني وهب ابن عبد الله السوائي وكان له صحابي النبوة محمد صلى الله عليه وسلم wahabu ibn abdullahi suwai ó kọ rẹ tó gbajúmọ̀ tí wọ́n máa fi pè é òun là ń pè ní kúníyà bàbá lamayin lọ́jẹ́ kí wọn máa pè é ní abu juhaifa òun náà ní jẹ́ wahabu ibn abdullahi asuwai àmọ́ ó kọ kúníyà rẹ̀ tó gbajúmọ̀ jù bí abubakar bí abu saidi ńbẹ nínú àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam tó gbajúmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ ọmọ wọn tí wọ́n fi ń pè wọ́n eléyìí náà burú àṣekà máa pè yẹn ń bàbá alámọ̀yìn kò sí ń tọ́ta kò súnà anábà muhammad sallallahu alayhi wa sallam ńbẹ ẹnu ẹ̀kọ́ kọ́ wa ni pé bá fẹ́ máa jẹ́ bàbá alámọ̀yìn ọmọ tó ọmọ rẹ̀ abu juhaifa yìí wahbu ibn abdullah iswa'i radiyallahu anhu nínú àwọn tí ó ṣe pé ìgbà tí ó gba ìsìláàmù sí ó súnmọ́ gbàtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ń múra kọ̀pẹ́ sí gbàtà nàbì kú ní abu juhaifa dé wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti gba ìsìláàmù. Abu Juhayfa yìí ló jẹ́ kó wá ṣe pé ọ̀sẹ̀ mi láyé anabu muhammad sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ mi láyé abubakari láyé umar kọ́dà tó fi dàsí kó aliyu ibn abi talib Abu Juhayfa sì ń bẹ láyé kọ́dà nù àkọọ́lẹ̀ ni pé ńgbà tí aliyu ibn abi talib radiyallahu anhu tó jẹ́ amirul nínú àkọ́kọ́ pé yan yan yan ní ra'isu shurta aw sahibu shurta ọ̀gá ọlọ́pàá ilẹ̀ mùsùlùmí nígbà tá a ní inspector general police ẹ̀ńtọ́ jẹ́ ọ̀gá ọlọ́pàá fún aliyu bin abi tọ́líbi radiyallahu anhu òun ni abu juhaifa yìí wahbu ibn abdullahi aswa'i òun ni alifi ṣe ọ̀gá ọlọ́pàá gbogbo ilẹ̀ kúfà gbà nílẹ̀ níbi tó wà ní iraki lónìí nínú ẹ̀kọ́ tí àwa fẹ́ ká kọ́ ń gun gbèsè ayé Wahb bin Abdullahi As-Suwayi Abu Juhayfa radiyallahu anhu Abu Juhayfa bá a ṣe wí kọ́ láǹfààní àti gbàdífì púpọ̀ látọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam torí pé ńgbà tí ó fi wá gba Islam ó ti súnmọ́ ìgbà tí ọlọ́jọ́ dé wá bá anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ síbẹ̀ náà Abu Juhayfa gba hadithi ńlá kan wá tí ẹ̀kọ́ gidi pọ̀ mbẹ̀ fún wa tá à ń kọ́ dòní. Abu Juhayfa radiyallahu anhu òun ló sọnù hadithi yìí wal hadithu muttafaqu alayhi fi Bukhari wa fi Muslim ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam pé èmi náà láǹfààní àti rí ànábì lójú báyìí kọ́dà bó ṣe pé èyí ti gba èyí eh, sínú àwọn mùsùlùmí ìpìlẹ̀ àmọ́ká anabi o tó kú láyé Abu Juhayfa lóhùn náà láǹfààní àti fojú gan ni anabi báyìí ẹ wà rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ròyìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnití ó sọ bí irun rẹ̀ ṣe rí ẹnití ó sọ bí ó ṣe gama ẹnití ó sọ bí ẹṣẹ e máa rìn eléyìí là ń pè ní ash-shama'ilul muhammadiyya àwọn tíra ń bẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ Abu Juhayfa wa sọmaraisi gbogbo ìròyìn yìí ni tí ó ju sẹ́ńtẹ́ǹsì jumla yọ kalọ ó ní wa kana al-Hasan ibn Aliyin yushbihuhu wa kana al-Hasan ibn Ali yushbihuhu Abu Juhayfa ní èmi náà fojú gánà anabu Muhammad sallallahu alaihi wa sallam báyìí kí n má ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú báyìí ni irun rẹ̀ rí báyìí ni ara rẹ̀ báyìí ni gíga rẹ̀ báyìí ni nǹkan kan sẹ́ẹ̀ ma al ibn Ali ọmọ ọmọ anabi ní jẹ́bẹ̀ alḥasan ọmọ ali rọ́bì allahu ta'ala ọmọ tí fatima bí fún ali káàna yushbihu bẹ́ẹ̀ bá ti rí alḥasan bá anabi ṣe rí gan nìyẹn sallallahu alayhi wa sallam ọmọ ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun lọ jọ anabi jù ní alḥasan ibn ali kí ni ẹ̀kọ́ ta kọ́ńbì ni pé hadith abu juhaifa lawi tá wo hadith mi tádìfì náà fẹsẹ̀ rinlẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni man ra'ani fil manami faqad ra'ani man ra'ani fil manami faqad ra'ani fa innahu la yanbaghi lish-shaytani an yatamathala bi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni ẹni ó bá lálà lójú oorun kó ń rohun anabi oorun faqad ra'ani èmi lórí ẹni ọba lálàrí ànábì lójú oorun ànábì fi ń da lójú pé òun gan lórí kí ló dé dá ànábì báyìí a jẹ́ pé àṣé àwọn mí ọmọ láwọn rí nǹkan kan lójú oorun tí ò rí bíi tí èyí ṣe pé tí wọ́n láwọn rí òun ni wọ́n rí ìdí tí fi ń jẹ́ bẹ́ẹ̀ lànàbì sọ yìí sallallahu alaihi wasallam ànábì ní fa inna ash-shaytana la yanbaghi lahu an yatamathala bi ànábì nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ní ti ní ṣètọ́ni kò ní lágbára àti gbẹ́wù mi ànábì wọ̀ kò ní lágbára àti máa tàyàn pé mi là nábì ọlọ́run kọ́ wá pé bí mo ti rí gan lòun náà sì hàn sóńtọ̀ ń ní lójú oorun eléyìí tó máa báyìí pé asọ́pọ̀lọpọ̀ lẹ́lòmí ó rí ṣètọ́ni lójú oorun tí ó ní nǹkan kan lòun rí wòlíì ọlọ́run kan lòun rí ẹnìkan lòun rí ibi ti mọ̀ ní kẹ́nìkan olóhùn ríwo eh, ànábì ọlọ́run kan àbí nǹkan kan lójú oorun kọ́dọ̀ ní àwọn ti bùn ún nírun nígbà wọn ọba lè kírun má gan ibi táwọn sin lọ́hùn dé yìí ìríkùrì lórí wọn ìtumọ̀ àdìtà ànábì Muhammad sallallahu alaihi wasallam. nípa báyìí alimami Muhammad ibn Sirin tọgba hadith tá kà fúnra wa yìí hadith man ra'ani fil manami faqad nínú sọ̀híhì bukhari ńgbà tí imam bukhari ṣe riwaya hadithi yìí ọwọ́ ni wa kana muhammadun ayi ibn sirin yakul nkaana qad ra'ahu haqqan man ra'ani fil manami faqad ra'ani ẹni ọba rí anabi lójú anabi fi dá lójú pé òun gan lórí kò lè ṣètọ́ni ò lè gbáwó anabi muhammad sallallahu alaihi wa sallam wọ àmọ́ lè ṣe tí ọmọ wa rí nǹkan míì tí ọmọ wa rò pé àbẹ́ àdó àwọn kan lọ́gbà ṣètọ́nì nísìnyí tán nínú tàn tí ọ wà lákọọ́lẹ̀ ni pé asheikh abdulkadir jilani rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà alhanabila ni sheikh abdulkadir wa aljilani bọ́fẹ́ bóyá pé ọ̀pọ̀lọpọ̀lọ́ padà wá parọ́ àti ntòsí àti ntí òsè ni wọ́n pa mọ́ amẹ́ni ọlọ́run ní mímọ́ ní sheikh abdulkadir jilani tẹ bá rí tí sheikh islam tẹmíyà bá ń sọ̀rọ̀ àwọn hanabila tí sheikh islam bá ní wọ́n kọ́ọ̀lá sheikh yaani abdulkadir ara àkọọ́lẹ̀ ni pé ntẹ́yìn ó fi mọ̀ yàtọ̀ lànàgbà muhammad sallallahu alaihi wasallam fi ní ẹni ọba ní mímọ́ ẹ̀yọ̀ kan ó lóore ju àìmọye ẹni tí ń sin lọ́hùn tí ò ní mà lọ. wọ́n ní Sheikh Abdul Qadir wa ń bè kan jọ kan ọ wá rí ìmọ̀lẹ̀ kan sánmà ìmọ̀lẹ̀ yìí wá ń sọ fún un pé ìwọ Abdul Qadir o ana rabbuka ana ilahuk èmi ọlọ́run mo fara hàn yìí o níbi tí ọba ìbáàdà rẹ dé o ti gbapò lọ́dọ̀ àwọ ọlọ́run kọ́dà bọ́ ọba fẹ́ kírun mọ́ àyọ̀ǹda kọ́dà bọ́ ọ̀bá fẹ́ ṣe gbámọ́ ayọ̀ǹda èyí tí nu Sheikh Abdul Qadir fi máa wá dùn bàbá ìpàlà ìmọ̀kan nígbà àti ẹ̀tì wà sọ́la ẹ pé kí lọ́ wá wí òní ikhsa ya aduwallah ikhsa ya aduwallah gbẹ́nu ẹ̀ sọ̀ ń wọ̀ tọ́ lọ́hùn tọ́rọ́ mọ̀ pé ṣe ìtọ́ nìyẹn wọ́n ní lẹ́sẹ̀ kan náà àwọn tó wà ń bẹ yìí tó ń dún tó rí bí ìmọ́lẹ̀ yẹn ó wá dàbí ìgbà tí iná jàǹgó tàn tẹ̀yẹ̀ wá tó wá fẹ́ atẹ́gùn ló báyìí tó kúkú yìí. eléyìí ń túmọ̀ pé ní bẹ́ẹ̀ yẹn bá nímọ̀ tó bá tiẹ̀ lóun fẹ́ sin lọ́hùn ìmọ̀ rẹ̀ ò ní jẹ́ kó kọjá ibi tá à ń lọ nìyẹn. káwá padà sórí hadith man ra'ani fil Sirini ní bẹ́ẹ̀yàn bá lóun rí anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ti di ọ̀dà wa lójú pé ẹni ọba lóun rí òun lójú oorun òun gan lórí àmọ́ ká tó lè gbà pé òun lórí kí làá ṣe ibnu abbas radiyallahu anhu nínú hadithi mi wọ́n ní bẹ́ẹ̀yàn bá wá bá ibnu abbas pé kọ́ra lánàá tí mo sùn mọ́ra anabi lójú oorun kọ́ra báyìí lánàá wí kọ́ra báyìí kọ́ tó mọ rojọ́ lọ títí ibnu abbas ó ní jókòó ẹni orí sọ bó ṣe ga mọ́ fún mi bó o ní irun ẹ ṣe rí bó làwọ̀ rẹ̀ rí bọ́bá wá ròyìn rẹ̀ tó bá ntí ibùnà Abbas mọ̀ pé bá nẹ́bí ṣe rí inú lóòótọ́ àkọ́ òun lórí àmọ́ mi máa ti ń ròyìn rẹ̀ tí ń yàtọ̀ sí ntí ibùnà Abbas ọmọ ibùnà Abbas ó bu ẹ̀rìn ni pé ṣètọ́nì ní ń lò ó anábì ọlọ́run kò rí o ni pé ẹ̀kọ́ ńláńlá nìyẹn èèyàn lè rí nǹkan míì kó pé rẹ̀ lánàbì ọlọ́run lójú oorun ìtumọ̀ ń tà wí nìyẹn àmọ́ bí èèyàn bá rí àlà sífàtì màrúfà níròyìn ìbá nẹ́bà Muhammad sọ̀rọ̀ sọ́làm ti rí láwọn tó bá a láyé tí wọ́n ròyìn ẹ̀ tó sì lákọọ́lẹ̀ òun la ní àwọn tíra tó ń pè ní kíni àṣàmá ìlú Muhammadiyya tó gbogbo àdìsí tẹ́ bá ń bẹ̀ gbogbo bá nẹ́bì sí rí ni wọ́n ròyìn síbẹ̀ sallallahu alaihi wasallam bí èèyàn bá wá bá bẹ́ẹ̀ abẹ́nitọ́ ma alhassan bin ali tó ní tó ń rí jọ alhassan bin ali àhà ànábì lórí lóòótọ́ àmọ́ bí yẹn bá ti wọ́n rí rìkúrì tí ń yàtọ̀ fún ròyìn anábọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́làm tó wà lákọọ́lẹ̀ kọ́mọ òlẹ̀ jẹ́ ṣe tọ́ ní ọ̀tàn wọn o bí yẹn bá sì rí ẹnìkan tí wọ́n á sọ fún un lójú oorun pa àbọ̀ ọ́ nírun àbá gbé bàádà kan fún ọ ní ìgbà báyìí má wulẹ̀ sí lọ́hùn kọ́mọ pa anábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́làm anabi ò pé a máa sin lọ́run lọ́nà báyìí kó pójú oorun ni ó ti wá máa wí fún ọ pé gbogbo ohun tó ń wí lójú ayé òun kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àràǹtẹ̀yìn ó fi mọ̀ pé ṣé ànábì lèèyàn rí lójú oorun àbírikúri lèèyàn rí so ẹ jẹ́ kí a fura sí eléyìí ibi tá a ti yà lọ bí eléyìí ní hadithu Abi Juhayfa radiyallahu anhu tó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam wa kana alḥasan ibn ali yushbihuhu kí ni Abu Juhayfa gbà wá ládìísì fún wa lónìí radiyallahu anhu Abu Juhayfa ni ataitu nabiyya sallallahu alayhi wa sallam wa huwa fi qubbatin lahu hamra Abu Juhayfa ni mo wá bá nabuwa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan níbi rìwáyà yìí Abu Juhayfa sọbi tó ti wá bá nabi ó sì unnecessary ká mọ bẹ́ẹ̀ nítorí ìdájọ́ tí ó tẹ̀lé ó ní bàbá wọnú rìwáyà àti hadith yìí mẹ́ẹ́ abu juhaifa fi kún pé ra'aytu nabi aw ataitu nabiya sallallahu alayhi wa sallam wa huwa bil abtah wa huwa bil abtah àdúgbò kan ní jẹ́ bẹ́ẹ̀ ní maka al abtah wọn a tún máa pè é ní bakha abu juhaifa ní ibẹ̀ mo ti bá anabu muhammad sallallahu alayhi wa sallam irú eléyìí lọ́jọ́ ká mọ̀ pàṣẹ ní abu juhaifa fẹ́ wí àsìkò hajj ló ṣẹlẹ̀ ńgbàtà nàbí lọ sí hajj maka làbójú haifari أني أتيت النبي صلى الله عليه وسلم وهو بالأبطح وهو في كبة له حمراء أبو جحيفة نريد مريا النبي صلى الله عليه وسلم لجوي nínú tẹ́ǹtì bíi xaima àbí bí àti bàbà tá a rárá mọ ni wọ́n mọ fáwọn nẹ́bí ìjọ náà nítorí oorun kọ́dà Abu Juhayfa ni tí wọ́n fi ṣe tẹ́ǹtì tí wọ́n fi ṣe àti bàbà yìí jọ min adamin awọ ni wọ́n fi ṣe kò sí tẹ́ǹtì tapolin ìró ìta ńlò lónìí àwọ̀ òun èsè tẹ́ǹtì ìjọ náà. kọ́ọ̀lá fàkọ́rọ̀jà bìláàlù bìwọ̀dù ó ní bìláàlù tí ń pèrún fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó wá jáde láti inú ibi tá anábì yìí bìwọ̀dù in ọ̀tọ̀ ni wùdú ọ̀tọ̀ ni wàdù aliwudu ni àlùwàlá aliwadu ni omi àlùwàlá yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù wudu bidammil wáwí òun ni àlùwàlá tá à ń ṣe àmọ́ bá a bá ti wọ́ wáwù yẹn tá a wọ́ ní fatha ìtumọ̀ rẹ̀ ni pé omi àlùwàlá. fa kharaja Bilal radiyallahu anhu bi wudu'in Bilalu bá gbé omi àlùwàlá jáde láti ibi tí ànábì wà sallallahu alaihi wasallam ìyẹn pé omi tá ànábì fi ṣe àlùwàlá báyà ànábì ṣe síbi kankan àbí ibi tí wọ́n gbé omi yìí bí ti ń bọ́lẹ̀ lára ànábì wa Muhammad sallallahu alaihi wọ́n tẹ̀ nǹkan sí tí wọ́n fi ń gbé Bilal wá gbé omi yìí jáde famin nadihin wa nailin Abu Juhayfa ni tó ń rí jọ́hún ni pé bọ́mi yìí ti mọ̀ yìí omi àlùwàlá tá nabi muhammad muhammad sallallahu fi sàlùwàlá ló ń kálukú bá ń dìjà du omi yìí famin nadihin wa min nailin ẹlòmíì ń bẹ torí orí nínú omi yìí na ilunu aina la shay'a ẹni orí omi wàmí nàbìhìn ẹlòmíì tó sì rí ká ah, lẹ́nu wọn bá kínkínní tí ń bẹ lọ́wọ́ tèmi wò rí nǹkan kan nàbìhìn yọba yẹn díẹ̀ sí òun náà lọ́wọ́ àbí lára nàbìhìn nígbà tí yẹn yẹn nǹkan báyìí abudu xefa níbẹ̀ lòun rí tí o gba àwọn sọ̀hábì ànábì ṣe mí nà ilin wàmí nàbìhìn atara eléyìí ni ẹ̀rí ti wà pé ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntí ń bẹ lára anabi lọ́la albarka sallallahu alayhi wa sallam omi tá ànábì fi sàlùwàlá lásán òun lè rí táwọn sọ̀hábì ànábì muhammed sọ̀sọ́là ni wọ́n dìjà àdúró ni fàmínà ilin wàmínà bẹ̀rẹ̀ gbogbo ntí ara ànábì bá kàn alibarika ń bẹ lára nǹkan náà àmọ́ ǹjẹ́ eléyìí min khususi yaati nabiyyi sallallahu alayhi wa sallam aw yata adaahu ila ghayrihi ṣé bàbá wa rí onímọ̀ kan àbá àfa kan àbí wòlíì kan bóun náà bá sàlùwà látàn ká máa dìjà àdùsómi rẹ̀ àbí agbada tí wọ́n bọ́lẹ̀ àbí nǹkan kan a kò rí nu sẹ̀ríà Islam ara àwọn nǹkan tọ́lọ̀ ńlá nàbì nìkan lòun fún lélẹ̀ sallallahu alayhi wa sallam min khususiyati nàbì yìí sallallahu alayhi wa sallam min khasa'isihi sallallahu alayhi wa sallam anabi láwọn nǹkan kọ̀ọ̀kan bá nìtọ́lọ̀ ń fi ṣe ẹ̀sà fún un kí lè rí eléyìí ni pé bọ́bá rí pé bẹ́ẹ̀ nìkan bá tún sàlù àlá tán wọ́n máa jà sómi rẹ̀ ta ni wọ́n kọ́ jà sómi àlù àlá rẹ̀ lẹ́yìn anabi abubakar sidiku ni rabi allahu anhu abubakar ọ̀sàlù àlá tán kẹ́nìkan máa wá dìjà domi àlù àlá rẹ̀ umaru ọ̀sàlù àlá tán tẹ kú ọ̀láyé kẹ́nìkan máa jà sómi àlù àlá rẹ̀ li'annahum fahimu ma aradahu allahu wa rasuluhu sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n bá nàbì gbé àwọn ni wọ́n mọ nǹkan tó bá ṣẹlẹ̀ kí ló fà á tẹ ìṣẹlẹ̀ wọ́n ti gbọ́ yé ànábì ti fi kọ́ wọn pé eléyìí o ara ń tọ́lọ̀ ń fi ṣe ẹ̀sà tòun nìkan ni kọ̀sẹ́ni ọlọ́lánu gbogbo àlùmọ́ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti yọ anábì kú tọ́jú Abubakar lọ gbogbo láti bàtà anábì ti ń bẹ títí dàwa àlùmọ́ tá a máa tẹ̀lé tó fi dijọ́ alikiyama Abubakar huwa afdalul umma ba'da nabiyyi sallallahu alayhi wa sallam abubakar lọ́lọ́lá ju bàbá ti yọwọ́ anabi kú kò sóńtọ̀ tó lè tó abubakar mọ́ kò sí èyàn ò lè sin lọ́hùn débẹ̀ anabi ti gé anabi sallallahu alaihi wasallam ní àwọn sọ̀hábẹ̀ ń tọ́ bá wọn gbé tọ́lọ̀ ń sa àwọn lẹ́sà pẹ̀lú wọn ọlọ́run mọ̀ọ́mọ̀ ni àwọn ọlọ́run ni wọ́n wà ń pò yẹn ni anabi ní gbogbo bẹ́yàn ti lè ṣe tó sallallahu alaihi wasallam kọ́dà anabi fi wé òkè Uhudu ń jọ náà òkè ńláńlá tó tayọ òkè anabi níbi yẹn bá mú didi òkè òhudu àbókè sóbi lápẹjúwe ni o ntọ́ jẹ́ bóòlù bẹ́ẹ̀ lówó àní gbogbo ẹ̀ mọ́ ná sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́hùn anabi ni yọ gbalada lóòótọ́ àmọ́ láàdá yìí ò ní tó láàdá múdu ẹ̀yọ kan tí sàbẹ̀ fi ṣe sàrà anabi ni wàlá nàfsí ìfàkù kọ́dà kò ní tó ìdajì múdu ọlọ́run yóò ti fadla man yasha ẹni ọlọ́run bá fẹ́ ní dá lọ́la a sì gbọ́dọ̀ bá wọn dù ú káwa náà bẹ lọ́nkọ́ lọ́n dá wa náà lọ́la àti wa lóyún bá a ṣe mọ́ nípa báyìí ni pé abubakar ni siddiq huwa afdalul umma ba'da nabiyyi sallallahu alaihi wasallam kọ́sẹ́ni ọlọ́lá tó jẹ́ abubakar lọ lẹ́yìn anabu muhammad sallallahu alaihi wasallam nínú àlùmọ́ ànábì abubakar ọ̀sàlù alátàn wọn máa jà sómi ẹ̀ ọ̀bẹ wúlẹ̀ tán wọn máa fàáyà pé ẹ bá mú àpò rẹ̀ ẹ bá mú kínní kòjókòó ń bì kan kí wọ́n máa sáré gbọ́n yẹ̀pẹ̀ bẹ̀ pé ṣé yẹ̀pẹ̀ bi tó ti dìde nu. No ọgbẹ́lẹ́ ńgbà tí wọn ò ti ṣe é fún Abubakari tí wọn ò ṣe é fún Umaru tí wọn ò ṣe é fún Uthman tí wọn ò ṣe é fún Aliyu radiyallahu anhum ajẹ́pẹ́kọ̀ lẹ́tọ̀ ká ṣe fẹ́ni kankan eléyìí ní ń jẹ́ ṣẹ̀ríà Ọlọ́run eléyìí ní ń jẹ́ sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àfi kéèyàn ó sì ní sami'na wa ata'na àfi kọ́ tẹ̀yàn lọ́rùn bẹ́ẹ̀ tẹ̀yàn bá mọ̀ kó ń fẹ́ jọmọ lẹ́yìn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí. فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء Abu Juhayfa ní bí mo tún ti wọn sọ ànábì mo rí i pé ńgbà tá ànábì náà jáde kó ní Kúbà yìí asọtọ wọ̀njọ́ náà hullatun hamra ntí wọ́n ń pè ní hulla ni pé bígbà téèyàn ní ẹ̀wù àti ṣòkòtò gbogbo asọtọ báyìí pé méjì ni ìmọ̀ àdàbòrà àti lọ́mọdì ni bí alálàájì a ní hulla ẹ̀wù àti ṣòkòtò gbọ́n bá ti ṣe pé nǹkan méjì ni là ń wọ́pọ̀ tàbí màkẹ́lẹ́ yìí ti wọ ọ ti òun là ń pè ní kíni hulla ọlá nàbà muhammad sallallahu alayhi wa sallam asọ́tà nàbí wọ̀ njọ́ náà hamra kíni kọ́lọ̀ rẹ̀ pupa. níbí yìí tábàwò àhàdìsì ànàbà muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ àhàdìsì mi ànàbì máa sọ fún apára sọ́tà gbọ́dọ̀ máa wọ̀ lásọ pupa inú àwọn àhàdìsì tó fẹsẹ̀ rinlẹ̀ ńgbà tá bójú àbójú haifa ò sì ní parọ́ ńgbà wa tún lóhùn rà nàbì sallallahu alaihi wasallam tó pé ńjọ́ tóun rí tóun yìí ó hulla alayhi hullatun hamra ọwọ́ a máa wọn onímọ̀ ṣèwádìí ìjìnlẹ̀ pé kí ni ó ṣẹlẹ̀ tá a bá wọnú kìtàbù zadul ma'ad fi hadi khayril ibad ni gbogbo ẹni bá fẹ́ máa ń pa àtàn nàbì muhammad sallallahu alaihi tí ilé yìí tí ò ní sí tan àwa wá wá wí tó ìpẹ́ lomi ọmọ wa lóhùn ròyìn ànábì ni ebú ni ó sì máa jẹ́ mo ti gbọ́ táwọn kan ní a ànábì ọ̀jọ̀ èèyàn sallallahu alaihi wasallam ọlọ́lá ju gbogbo èèyàn lọ bá ànábì ọba rìn ànábì gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan tẹ́ mọ bí àtàbá ṣe máa rìn wọn bẹ́ẹ̀ là ànábì máa gbẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan ẹ dákun èébú lélẹ́yà àbẹ́yìn téèyàn bá wá fẹ́ mọ ìtàn nẹ́gbà Muhammad sallallahu alayhi pẹ̀lú isnad àtàdé ìfìtọ́fẹsẹ̀ rinlẹ̀ tí ò ní sípa máa wá parọ́ nínú tíra tó yẹ kéèyàn wá ní zadul ma'ad fi hadi khayril ibad ti ibn al-qayyim al-jawzi tó ṣe nínú tíra yìí ni ibn al-qayyim ti wá ní asọ́tà anagba muhammad sallallahu alayhi wa sallam wọ̀ lọ́jọ́ yìí gẹ́gẹ́rì wàyà àti lọ́dọ̀ àwọn sàhábẹ́ mi hamra ti abu juhayfa wí yìí ń jọ náà kìí gbogbo aṣọ yìí ló pupa nínú àṣà alárúbáwá ó sì wà láṣà tiwa náà bàbá rí i tó yẹ pé ní nǹkan kan ní pupa ó tún ní dúdú àwọn awèwo lọ́pọ̀ jù ń bẹ̀ a lè wá pé àpupa ní nǹkan náà bẹ́ẹ̀ pupa ń bẹ ń àwọ̀ míì náà sì ń bẹ ń irú ẹ̀ ló kí Abu Juhayfa ní hamra láti sọ̀rọ̀ nkúkúrú Ibn Qayyim ṣe tahqiqu rẹ̀ nù Zadul Ma'ad pé asọ́tà nàbí wọ̀ njọ́ yìí sallallahu alaihi wasallam ó ní ìlà pupa ó ní funfun àmọ́ pupa pọ̀ ń bẹ ju funfun lọ lọ́jẹ́ kí Abu Juhayfa pé hamra nípa báyìí ni pé àṣé àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó ní ká má máa wọ nǹkan pupa ń sì bẹ́lẹ̀ o inú tá nàbí discourage wa tá nàbí ọ̀fẹ́ òní nǹkan tó bá jẹ́ pupa látòkè délẹ̀ kéèyàn má máa wọ̀ àmọ́ bó bá ní pupa tó ní kọ́lọ̀ míì bóyá wọ́n lálà pupa wọ́n tún la funfun wọ́n tún la pupa tí èyí tí ṣe pupa gbòò ní gbogbo àdìsọ Abu Juhayfa jẹ́ àmọ̀ pé irú eléyìí kò burú láti máa láti máa wọ̀ hatta ka'anni anzuru ila bayadi saqai ẹ̀wọ́n bá Abu Juhayfa ṣe ń sèròyìn ní fínífíní fún wa bóòlù ànábì ti rí bóòlù ànábì ti jáde irú aṣọ wo lọ́wọ́ ọlọ́nkọ́ sọ gba àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́sàn dáadáa àwọn ti ṣiṣẹ́ lọ́jọ́ kí Islam ọ̀rọ̀ àwa lọ́rùn ẹ wò ó tún ròyìn rẹ̀ débi pé ka'anni anzuru ila bayadi saqaihi Ah, bí tún ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàbọ̀ Juhaifa ní sọ bẹ́ẹ̀ o ó sì tún dàbí ìgbà tí ń wo bayadu sàkọ́ yìí funfun fún gbójúgun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ara àròyìn anabi nìyẹn bayadu sàkọ́ yìí. qala fatawadda'a wa adhana Bilal ó ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ti sàlùwàlá tán Bilalu tí ó jẹ́ apẹ̀rún anabi wa sallallahu alayhi wa sallam Bilalu bọ́ wájú ó pẹ̀rún. قال فجعلت أتتبع فاه هاهنا وهاهنا ẹ wò ròyìn detail comprehensive tí Abu Juhayfa ń fún wa tí ọ̀fẹ́ fi nǹkan kan lẹ̀ Abu Juhayfa ní bí Bilali tí wọ́n ń pèrún lọ́wọ́ mo bá tún rí i pé wọ́n bá dìgbà kan yóò gbẹnu sẹ́gbẹ̀ẹ́ bì kan wọ́n bá tún dìgbà kan yóò tún gbẹnu sí ẹgbẹ́ bòmí atatabba'u fa'u hahuna wa hahuna Abu Juhayfa lèmi náà bọ́ bá ti gbẹnu síbi kèmí náà wà gbẹnu lọ náà bẹ́ẹ̀ kíni wá ń wí yaminan wa shimala bí Bilalu bá gbẹnu sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún gbà kan nígbà tí ń ṣe kíni tí ń pèrún lọ́wọ́ wa shimala yóò tún gbẹnu sí ẹgbẹ́ kejì ẹgbẹ́ àlàáfíà kíni wá ń wí Abu Juhayfa ni kì í ṣe pé gbogbo ìgbà tó ti bẹ̀rẹ̀ sí pèrún ni wá ń gbẹnu sọ́tún ní gbẹnu sósì ńgbà tó débi kíni hayya ala salat hayya ala al falah Abu ni òun sọ débẹ̀ ọlọ́run fún un sọ débẹ̀ pé ńgbàtí bilalu tó máa yí ẹnu sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ònìgbà tó bá débi hayya ala salat hayya ala falah ló fi jẹ́ sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá ń pèrún bọ́ba débi hayya ala salat kó gbé ẹnu sẹ́gbẹ́ ọ̀tún ni kó fi wí bọ́ba débi hayya ala falah kó gbé ẹnu sẹ́gbẹ́ àlàáfíà ni kó fi wí hayya ala falah nínú sunna rò ni bíbélà lu ti pe wájú anabuwa muhammad sallallahu alaihi wa sallam nìyẹn gẹ́gẹ́ bí hadith abu duhaifa yìí. nígbà tí bilal pè wọn tán fún maruki zatilahu anaza a ti sọ̀rọ̀ ń pa anaza fúnra wa rí bí òun ní igi kékeré tí anabi máa mú kí torí oríṣiríṣi ìwúlò ti ń bẹ fún gi yìí kìí ṣe pé gi pé àbọ̀ jẹ́ gi abàmì àbí kan o àmọ́ anabi máa ń lò sọ̀rọ̀ anaza ní ńjọ́ta anabi ní ìdí àti ṣékéni láti ṣèbẹ̀rẹ̀ nínú pápá ara tá ànábì máa lò fún ni pé ànábì lè gbégi kalẹ̀ kí wọ́n wá ta asọ̀lé lórí ẹni ọba ti débi ọmọ pẹ́ nìkankan bẹ lẹ́yìn asọ̀nbí kọ̀ọ̀kan ní wàá jábà ẹni tí ń ṣe bẹ̀rẹ̀ nínú pápá lógìgì ara tá ànábì máa lò anaza yìí fún nìyẹn bá ànábì bá tó débi kan tó fẹ́ kírun tí èsè nu lé báyìí káwọn èèyàn máa máa gba wájú rẹ̀ kírun ànábì ó ní wọ́n fi anaza yìí gún wọ́n fi gúnlẹ̀ wájú ẹni ọba wa fẹ́ kọjá ń gbà wọn bàbá gba ẹ̀yìn anaza kọjá kò burú irú ẹ̀ náà làbójú haifa ń wí pé thumma rukizat lahu anaza wọn wá fi ọ̀pá kínkínní yìí wọn fi gúnlẹ̀ wájú anabi wa muhammad sallallahu alayhi wa sallam fataqaddama anabi wa bọ́wájú wa salla zuhura wal asra rak'atayn anabi wa kírun zuri lẹ́yìn tó kírun zuri tán ó tún kírun aláàsírì ń jẹ́ pé ó ṣe kíni ó ṣe jámù ìrun méjèèjì ẹ má jà gbàgbé pàtí fúnra wa ṣé ìgbé ilé lànàbí wa ń gbà ní àbórí ìrìn àjò ànàbí wa lórí ìrìn àjò ni o lójú ó kírun àyílà àtàlásàrì papọ̀ nígbà kan náà eléyìí rúkṣọ ni ìsìláàmù gbà wá láyé rẹ̀ bí yẹn bá wà lórí ìrìn àjò ó lè kírun àṣírù rẹ̀ pẹ̀lú òrùn àyílà lásìkò àyílà ó sì lè jẹ́ kírun àyílò di àsìkò àlásàrì kó kí méjèèjì pọ̀ o lè ṣe magiribi àti ìṣáàyì náà bẹ́ẹ̀ àmọ́ àṣùbà èyí kí kásìkò rèé tó tó irun méjì tá a lè ṣe jámù oríṣi irun mẹ́rin tá a lè ṣe méjì méjì irun zuri àti asiri irun magiribi àti ìṣáàyì náà àwọn méjèèjì a lè ṣe wọn bẹ́ẹ̀. ثم لم يزل يصلي ركعتين ركعتين irun mélòó la Ànábì kí ń jọ náà sí rákà mẹ́rin mẹ́rin ni méjì méjì ni ara rúksọ tọ́lọ̀ ń ṣe fún wa nìyẹn bàbá wa lórí ìrìn àjò kéèyàn sọ ìwọn àyílà rẹ̀ kó sọ di méjì kó sọ àlásàrì rẹ̀ kó sọ di méjì kódò ó sì lè wá kí méjèèjì pọ̀ lásìkò kan náà gẹ́gẹ́ ànábì ṣe ṣe yìí bàbá tún di magrebi àti ìṣáì náà ó lè kí magrebi àti ìṣáì rẹ̀ pọ̀ lásìkò ọ̀kan nu méjèèjì àmọ́ ká má gbàgbé pé ìrun magrebi àìdí ikú o àtẹ̀yàn wà nílé àtọ́wà lórí ìrìn àjò ìrun magrebi àti ìrun àṣùbà ọ̀sá dínkù fún un àwọn àrùn tá a máa dínkù ní irun mẹ́rin tí í ṣe bóórì al-asru wa al-isha. ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة Abu Juhayfa ni òun wá ń sọ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam òun rí i pé bá anabi ti ń kírun ní raka méjì méjì títí tẹ ẹ padà sí ìlú Madina ìyẹn ni pé bíyàn bá wà lórí ìrìn àjò tí ẹ padà sí ilé rẹ̀ ó lè máa kí ìrun onírìn àjò bó bá sì wà lórí ìrìn àjò òun làbójú haifa wí lam yazal yusalli rakataini hatta raja'a ila al-madina títí tá nàbì fi parí iṣẹ́ hajj tó fi padà sí ìlú madina bá nàbì ti ń kíra ka méjèèjì ni àwọn alálàájì wa ti wà mẹ́kà nísìnyí ọlọ́run fún wọn ṣẹ́ dáadáa sí ọlọ́run sọ ọlọ́yọ̀ sọ ọbọ̀ níta bá pàkíyèsí ni pé ǹjẹ́ eléyìí wá àmọ́ ọlọ́run ó ṣe rọrùn fún gbogbo wa náà láti lọ téèyàn náà bá lọ ṣé irú rákà àtẹ́yìn tó ń la nàbì ń kí yìí béèyàn bá wá lọ kírun ní haram ńkọ́ tọ́lọ̀ tó lẹ́yìn ìmáàmù kírun ṣé bí ìmáàmù bá ti kí rákà méjì tó ń wọ́n sálámà ni àbẹ́yẹn wa torí yóò jókòó yóò ní nítorí méjì lèmi ó kí mẹ́rin sí ní ó kì í torí náà yóò mu anabuwa sallallahu wa sallam ó ti fi yé wa nù ìpè gbogbo bíyàn bá ti ń kírun lẹ́yìn ìmáàmù innama ju'ila al-imamu liyutamma bihi bọ́ bá jó nírin àjò tí ìmáàmù rẹ jẹ́ ẹni tí ń gbélé tóun èso nírin àjò bọ́ bá ti ń kírun tiẹ̀ pé sóòtò lẹ́yìn rẹ̀ náà tún láàsì wọnú kírun pé ni o àmọ́ bọ́ bá pé gbogbo yín ẹ̀kọ́. tọ́sù ìjára mọ́kà ń jọ náà sáwọn òkì méjì bí báwọn bá ti sálámà bí àwọn arìnrìn àjò bá sálámà àwọn ó dìde wọn ó kì í méjì tí wọn tó kù tí ì bá ṣe pé òun Mínà àti òun Muzdalifa nìkan ní gbogbo àtọ́nílé àtọ́nírìn àjò méjì wọn ó kì í amẹ́ríkà abudu haifa ní imbola ti bá anabu muhammad sallallahu alaihi wa sallam fil abtah àdúgbò kan ní maka kìí ṣe Mínà bẹ́ẹ̀ kìí ṣe Àràfá kò sí nínú bí iṣẹ́ hajj nígbà tá nàbì ń lọ tọkàn sinmi ní àdúgbò yìí ni nípa báyìí ni pé ara ẹ̀kọ́ tá a kọ́ńbì náà ni pé ká máa dí irun kù lórí ìrìn àjò bẹ́yàn bá wá kírun lẹ́yìn ìmáàmù tó kírun pé túláàsì ni kóun náà kí irun yìí pé kọ́dà bẹ́yàn ọba bá ìmáàmù bẹ̀rẹ̀ irun láti lẹ̀ lápèjúwe nísìnyí ìmáàmù wà ní rákà ẹlẹ́ẹ̀kẹrin tó ló tó rẹ̀ kọ̀ wá ní pé ńgbà tí ìmáàmù ti sálámà tán rákà kan péré ló kù jẹ́mi ó kì í fún àà rákà mẹ́ta ló mú wá sí innama ju'ila al-imamu liyutamma bihi àmọ́ bí yẹn bá dárun rẹ̀ kí àbẹ́ gbogbo àwọn tí wọ́n ń kírun onírìn àjò ni wọ́n àbóhun ni wọ́n fi síwájú wí kó ṣe ìmáàmù òun ó kí méjì àwọn tó tò lẹ́yìn rẹ̀ bọ́ba ipá àwọn èso onírìn àjò àwọn ó kí méjì lẹ́yìn tọ́ba tọ́ba sálámà so ògbélé yìí bẹ́ẹ̀ nù ẹ̀kọ́ tá a kọ́ nù hadithu abi juhaifa radiyallahu ta'ala anhu. عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بليل فقلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم ibn umar abdullah ibn umar rabi anhuma òun lọ gba hadithi ẹlẹ́ẹ̀kejì wa ó ní muhammad sallallahu alayhi wa sallam òun gbọ́tà nàbì sọ pé inna bilalan yu'adhdhinu bil-layli fakulu washrabu hatta yu'adhdhina ibn ummi maktum àti sọ fúnra wa ń jẹ́jọ́ pé kò sí tó burú ń bẹ́ẹ̀ kí mu'adhdhinu làdáni ó pé méjì mọ́sálásí kọ́ra bọ́bá nídìí wọn ó pé mẹ́ta kò sí tó ta ko sẹ̀ríà ń bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní mọ́sálásí anabi madina. làdáni méjìlá nábì ní bilalu àti abdullahi ibn ummi maktum òun là nábì sọ fún wa yìí sallallahu alayhi wa sallam pé irun àṣùbà gbogbo irun márààrún tá a máa kí yẹn irun kan náà ni ọba súnà mú ó pè é kásìkò tó wọlé gbogbo àìpè irun kalẹ̀ ẹgbẹ́ ẹjẹ́ àpè mọ́gírìbì kalẹ̀ ẹjẹ́ àpè ìṣáì kalẹ̀ kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìrun kan téèyàn máa pè kalẹ̀ kásìkò rèé tó wọlé nìkan òun nìran àṣùbà torí pé àwọn èèyàn wà lójú oorun bá a bá wá fẹ́ pè ká pè ta lákọ̀ọ́kọ́ nígbà tí alifájàrí ò tí ì yọ òun nànàbì ni bilalu ni máa pè ń gbà ní ní madina inna bilalan yu'adhdhinu bilaylin ìta ń pè lóru kí ni ó ṣe àlà pé òru ti tán ẹ alifajari fajiru ni wọn là nẹ́bi fi ní bèlẹ́ yìí lé ní ajẹ́ pé gbà tí bèlẹ́ àlè ń pèrún yìí kò tí ì tó àsìkò tí ìrun àṣùbà wọlé inna bilalan yu'adhdhinu bilayli kọ́dà bàbá wa jẹnu àwẹ̀ fakulu washrabu ẹ ìhùn dóúnjẹ dúró pé bìláàlù ti pèrún o torí ìtì ìwọlé ìrun àkọ́pẹ́nu ẹ jẹun ẹ máa mú mi gbogbo ń tẹ́ bá fẹ́ jẹ ń sáàrì tẹ́ ẹ̀ tí ì rí jẹ gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe tí ó bà àwẹ̀ jẹ́ ẹ máa ṣe hatta yu'adhina ibnu ummi maktum títí tẹ́ fi gbọ́ àdá ni abdullahi ibnu ummi maktum torí pé abdullahi ibn ummi maktum òun ni máa pèrún gbàtà alifajari bá yọ kódà abdullahi ibn maktum kìí sẹ́ńtórì náà afọ́jú èèyàn ni radiyallahu ta'ala anhu. ẹ̀yìn náà bàbá àmọ́bí táwọn ẹlòmíì ti ń rí lónìí oríṣiríṣi májẹ̀mú wọn máa gbé kalẹ̀ pé ìmáàmù tó fẹ́ jẹ ìmáàmù yìí eh, kọ́ra èèyàn lè afọ́jú lè jẹ ìmáàmù kò sí tó burú mbẹ́ ẹgbẹ́ ìmáàmù tí ò náà bó ni ó ṣe àlàdáni tí náà bó ni ó ṣe máa go Ibn Ummi Maktum ò Muhammad sallallahu alayhi wa sallam kí ó fi hàn pé ní ibnu ummi maktum àwọn kan wọ́n máa sọ fún un pé àsìkò òórùn tó kọ́ra ń bẹ́ẹ̀ nu hadithi bẹ́ẹ̀ pé la yu'adhdhinu hatta yuqala lahu asbahta asbahta àwọn èèyàn wọ́n ẹsẹ̀ máa sọ fún un pé tọ́ alfajari ti yọ o alfajari ti yọ o kò burú wa qiyasan ala dhalika kọ́ra bí ìmáàmù bá rí iná tí èsè pé ó fọ́jú àmọ́ kò lẹ́kọ̀ọ́ kò mọ̀ nípa agbó àgbàlagbà ni èyí wọn ò disqualify rẹ̀ pé babaji ọmọ ago lára ni wọn máa ṣe làdáni kankan ẹwẹ́ ni tí ó máa sọ fún un pé tọ bàbá àsìkò òun tó ń nínú ta kọ́nù àdìsí obìnrin omi màtúmù obìnrin omi màtúmù ò lè dá màsìkò fún rẹ̀ torí kò rí nà rọ́bì Allahu ta'ala anhu ara tá à ń sọ ni pé àwọn nǹkan kan bẹ tí ò sínú májẹ̀mú ká má sì máa fi kún un kódà kìí ṣe pé ibùnú omi màtúmù ń pèrún lásán ibnu ummi maktumu ń so adelé olórí orílẹ̀-èdè bá nẹ́gbọ́n muhammed sallallahu alaihi wasallam bá fẹ́ jáde lóògùn gbà míì àbírin àjò kan tí gbogbo àwọn àgbà sọ̀hábẹ́nù nídìí àti tẹ̀lé lọ ara àwọn tá nàbì máa fi rólé pé gbogbo tí ń bá ń ń lu ò tàlẹ́ máa wá bá ibnu ummi maktumu ń kò sí rí náà ni pé oríṣiríṣi àwọn mẹ́jẹ̀mú mi kọ́dẹ̀ lomi ò ní ìmọ̀ọ́mù òdóbìnlé ni ò já yàn gbogbo eléyìí kò sí kò sí kò kò sẹ́ẹ̀rí kan fún nu sẹ̀ríà èyí tí sẹ̀ríà ní á wá gan àní wá èyí tí sẹ̀ríà ní á wá lára ìmọ̀ọ́mù ya ummul qawma aqra'uhum li kitabillah bó ni ìmọ̀ọ́mù ṣe ma kùránì tó tajwidu kẹrà rẹ̀ ṣe dáa tó gbogbo yìí wà ní wa èyí tá a nọ́bí sì wá nù sallallahu alaihi wasallam àwọn nǹkan méjì ọ̀wá kan láàmà wá kò ní kínní kò ṣe kínní nípa báyìí níta fi yà lọ́bẹ̀ yẹn ni pé ibn ummi maktum ladani anabuwa muhammad sallallahu alaihi wasallam ni kọ́dà yìí máa délé gẹ́gẹ́ bí adélé olórí orílẹ̀-èdè dé anabuwa muhammad sallallahu alaihi wasallam hadith wa ẹlẹ́kẹta. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول المؤذن أرى قول سنة النبوة محمد صلى الله عليه وسلم حديث أبي سعيد الخدري gẹ́gẹ́ bí abu juhaifa ta wílẹ̀ kan abu sa'idi náà òun náà ló kọ tiẹ̀ náà saadu ibn maliki ló saadu ibnu malikin radiyallahu anhu àmẹ́rì pé gbogbo bí tá a bá ti ń rádìísì abu sa'id al-khudri náà la máa gbọ́ bàbá sa'id kò burú kéèyàn máa fọkọ́ ọmọ pèèyàn. Uh, abu sa'id al-khudri sa'ad bin malik radiyallahu anhu sahabi ni sahabi ni bàbá rẹ̀ náà radiyallahu anhuma torí pé nínú àwọn tí wọ́n pa sí ogun uhudu lẹ́yìn anabu muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n tẹ̀lé anabi lóògùn tí wọ́n ṣe istishhadu ń bẹ̀ ara wọn ni maliku baba eh, abu sa'id al-khudri kọlọ́n kí ọ̀sẹ̀ àlékún kẹ àti yọ́nú fún àti gbogbo àwọn sọ̀hábì anabu muhammad sallallahu alaihi wa sallam ah, abu sa'id wa min afqahi sọ̀hábà nínú àwọn sọ̀hábì tó mọ fíkíw jù ní abu sa'id al-khudri wa kì í sì sàgbàlagbà inú àwọn méèké ni pẹ̀lú kẹlẹ́yìn náà jẹ́kọ̀ fún wa àti sọtí Ibn Abbas fún wa rí pé èyí wọn wá mẹ́ni pé ọmọ ọdún mélòó ni ọ́ bíyàn bá nímọ̀ ń pa ṣẹ̀ríà nípa nǹkan bí bọ́rọ̀ bá délẹ̀ mọ́sálásí àbí nǹkan irú wọn ni ẹ pè ibi tá a ti nídìí làákàyè àgbà ọ̀tọ̀ àmọ́rọ̀ ṣẹ̀ríà àfi ká pe ẹni ọba mọ̀ Abu Sa'id al-Khudri tá a fi mọ̀ pé náà ọmọ kéékèèké sọ̀hábẹ́ ni wa min afqahi sọ̀hábà nínú àwọn tó sì mọ̀ ń pa tó mọ fíkì jù lọ́wọ́ nínú ogun uhudu ni wọ́n ti pa bàbá abu sa'idi abu sa'idi ò lẹ́ àǹfààní àti lógun uhudu kí ló dé tí ò jẹ́ ọ lọ ara àwọn tí ń gbà tí wọ́n kọ́ àwọn ọmọ ogun kalẹ̀ tán tí wọ́n yọ ọ́ pé àwọ̀ ah, ìkéré wọ̀ ara àwọn làbú sa'idi wà ń bẹ̀ jọ náà àwọn méjèèjì gbà ní ìsìnkú àwọn ọkọ̀ máa sá pé àwọn àwò tí ì dàgbà àwọn máa fẹ́ káwọn orú ẹrù àgbà láti kékeré gan àwọn ni wọn wà àwọn sọ̀hábí àgbàlagbà ni wọ́n wà ní ìwọ́ sì kiri náà kọ́ra ń bẹ nínú tẹ̀kan pé ọ̀kan nínú àwọn sọ̀hábí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ńgbà àwọn ní inú ogun kan òun sì lágbára rí òun ara òun báyìí òun dàgbà ọmọ ni ọ ọ̀nà ọ̀dà ẹ̀sìn tẹ́sì fún ọba ni ọ̀dà ẹnìkan náà tó jìjà ọba ńlá tọ̀ ah, ọ̀tún olóògùn lóòótọ́ dípò pé eléyìí ká má fèrè rìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí ni ẹlòmíràn máa ńgbà tó bá dọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ká làákàyè àbí ara wa àbí ká wa ńgbà ọmọ mẹ́kẹ́ lòun gbogbo eléyìí náà bá a mú ẹ wà àti mí nínú àwọn àwọn ni wọ́n ti àwọn gbogbo àbítọ́wé ká gbàlagbọ́ lọ pé ẹjá wa náà lọ. ẹjẹ́ wa náà wà lìjánná Abu Sa'id al-Khudri ń bẹ nínú àwọn tí ostasghiru fi ghazwati Uhud nínú àwọn tí wọ́n ní wọ́n kéré nínú ogun Uhud lọ́wọ́ ìtumọ̀ eléyìí ni pé Abu Sa'id al-Khudri Anas bin Malik Abdullah bin Abbas Abdullah bin umar Abdullah bin amr bin al-as radiyallahu anhu gbogbo àwọn tá a dákọ̀ ọmọ kéékèèké ni wọ́n láyé ànábì àwọn ni wọ́n sì jágbà fa táǹkà díìsì wọn lónìí. kí ọlọ́run kọ́ bá wa ṣe lọ́kùn àlékún ìyọ́nú fún gbogbo wọn. ntí Abu Sa'id gbà wá nu hadith yìí ni pé bẹ́ẹ̀ bá gbọ́ tí mu'adhdhinu bá ń pèrún irun tí ń wí wọ̀nyí náà máa wí èyí ni pé wá pèrún máa wá rojọ́ àbí kí wọ́n máa pèrún wá dákẹ́ kọ́ tọ́ yẹ kí mùsùlùmí máa wí bọ́ba gbọ́ tí muhammadu ladani bá ní allahu akbar wọn náà wí tiẹ̀ ń jẹ́jẹ́ ni o wọn náà pé allahu akbar bọ́ba ní ashadu an la ilaha illallah wọn náà wí tiẹ̀ náà jẹ́jẹ́ ashadu an la ilaha ẹnu bìkan tí ń tí ladani ó wí ó ti yàtọ̀ fún tiẹ̀ bó ṣe wá nu hadithi mi òun tí ladani bá ní hayya ala ń pè yàn pé ẹ kírun nù ìwọ ò sì pé irun tó wùn yóò lo òkè dépò tó ọmọ wí fáwọn èèyàn pé hayya ala salat ló fi wá náà àdìsí pé kí ni wọ́n máa wá wí ń gbà wọn la hawla wala quwwata illa billah bàbá tó ní hayya ala al ó wí la hawla wala quwwata illa billah gbogbo yòókù gbogbo ntí mo adúnú bá ń wí bàbá ní la ilaha illallah ìwọ náà ní la ilaha illallah so eléyìí náà ń nù. No ẹ̀kọ́ tí ó yẹ ká mọ̀ bébí bá ń pèrún kọ́ tí ẹ̀ bá a mú kọ́dà bẹ́ẹ̀ yóò tí ì máa ń ta wí náà wọ́n máa pèrún kéèyàn máa rojọ́ sallallahu wa sallam azanu mo rò pé azanu ti tán ara azanu ni anabuwa sallallahu wa sallam ó ní bẹ́ẹ̀ bá gbọ́ tí ń ẹ̀ máa wí àdúrà tá nábì ní a máa ṣe allahumma rabba hadhihi da'wati tama was-salati al-qa'ima hati muhammadan al-wasilata wal-fadila wab'athu maqaman mahmudan alladhi wa'adtahu ọ̀tánbẹ̀wò à ń gbọ́ táwọn míì fi innaka la tukhliful mi'adi kún lónìí kò sínú àdìsí bẹ́ẹ̀ o kò sínú àdìsí wàbàtú maqaman mahmudan alladhi wa'adtahu ànábì níbẹ̀ yẹn bá wí eléyìí tí wọ́n bá tọ́jú ọmọ òun la bí wọ́n bá ti pẹ̀rún tán tó gbọ́ tó wù jimá abínú wí tó wá sẹ̀rọ àdúrà yìí ànábì ní halat lahu shafa'a ànábì lóun garanti wẹ níbẹ̀ látàyé pé náà àwọn tó ń sì pẹ̀ lálùkè àmà lọ́wọ́ so ẹ dákun ẹ mọ̀ ní pàtàkì ẹ tí ọba mọ̀ kí ọ kọ́kọ́ kọ́ lọ́n kó ṣe rọrùn fún wa nípa ọ̀rọ̀ àdáni náà ó ṣeni lè mọ̀ pé ó kéré kẹ́ ẹ tó máa gbọ́ páwọn èèyàn ń jà sí làdáni lónìí àfi ìmáàmù èmi mo fẹ́ jẹ́ ìmáàmù èmi lọ tọ́ sí ìmáàmù anabi sì ròyìn ládàá ti kọ́dà àwọn àfa onímọ̀ ikhtalafu pé azánù ló ní ládàá ju ìmáàmù lọ ni àbí ìmáàmù ló ní ládàá ju kéèyàn jẹ́ mú làdáni lọ lóore ju lèmọ́mù lọ ní àbí lèmọ́mù lọ lóore ju làdáni lọ kọ́lá àwọn onímọ̀ fi mọ̀ hàn ara wọn bẹ́ẹ̀ làwọn wà á mọ rírì rẹ̀ mọ́ lónìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní law ya'lamu an-nasu ma fi an-nida'i wa ma fi an-nida'i was-saff al-awwal lastahamu anabi sallallahu alaihi wasallam ní báwọn èèyàn bá máa ti ń bẹ ń bi nǹkan méjì ní lóore àti ládàtọ pọ̀ kí ni nǹkan méjèèjì náà ànìdá kéèyàn ọmọ jẹ ládàá nìkan máa pèrún wasọfil awọl kéèyàn ó sì máa kírun sáfù alákọ̀ọ́kọ́ ẹlòmíì ọmọlẹ yìí náà kódò ń lọkọ dé mọ́sálásí yọ wà lọ fẹ̀yìn tì ìgànnà ẹ̀yìn mọ́sálásí tí sáfù àkọ́kọ́ fi wá kún ẹ kejì ó kún bóyá ìkẹta ni ó tó wá jọ ẹ. anabi ọba ó bá ipá àwọn èèyàn mọ rírì ni ká máa pèrún ni àti ká máa kírun ní sáfù alákọ̀ọ́kọ́ ni thumma lam yajidu illa an yastahimu alayhi kò bá dìjà débi pé wọn bá máa fi yanjú ẹ ní èmi mọ̀kọ́ dé ọ̀dọ̀ ẹja ta kúrẹ́ hàn ọba mú èmi ní wọ́n ló ọ̀dà ẹja kọ̀ọ̀kọ̀ wa kẹ́nìkan mú ẹni tí tọ́ba lè débẹ̀ ni wọn bá máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá mọ àmọ́ lónìí ọ̀rà bíi pé ọ̀pọ̀lọpọ̀ kò sígbà wulẹ̀ ń tiẹ̀ ń pa fẹ́ jẹ làdáni àfi ìmáàmù ìmáàmù ìmáàmù sì léwu púpọ̀ bó ṣe ní ládàá tó náà ló léwu torí pé níbi ìgbà tí èèyàn ní gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wọn bọ́ tí wọ́n sí wọn lọ́rùn ni bí èèyàn bá mọ̀ tí ń bẹ ń bẹ ládàá rẹ̀ pọ̀ o àmọ́ responsibility tó lágbára ni. so eléyìí náà kọ jẹnu ẹkọ tá a kọ pé bí wọn bá láǹfààní àti máa pèrún ọdà púpọ gẹgẹ bí ọrọ anagba muhammad sallallahu alayhi wa sallam allahu ta'ala adam sallallahu wa sallam abaraka ala nabi yina muhammad wa ala ali wa sallam. sallallahu alayhi wa sallam. ọ̀tún ní láti lẹ́nu wọ́n kí wọ́n kí òkè kọ́kọ́ mú nọ́mbà náà. Ah, mo gbọ́ pé ah, wọ́n ti rí oṣù ní Maka àti Medina nílẹ̀ Saudi Arabia nípa báyìí insha Allah ní ọjọ́ mẹ́jọ kì í ṣe Sunday òun lọ́jọ́ àràfá monday ni ó máa jẹ́ ọjọ́ léyà inú tó dáa ju tánàgbà muhammad sallallahu alaihi wasallam ní ká máa sẹ́ni pé asọ́wùmù yawmi àròfà yawma àròfà kéèyàn máa gbà àwẹ̀ lọ́jọ́ àràfà ẹni ọlọ́run bá ní kọ́ rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ànábì ní sọ́wọ́mù yóò mi àràfà yóò kẹ́fù sánàtà qablaha wà sánàtà ba'daha.

ààwẹ̀ lèyàn máa gbà ní sàárà ló máa ṣe ní náfìlà lọ gbogbo ń jẹ́ dáadáa ànábì ni máa min ayyamin al'amalu salihu fiha afdalu aw ahabbu ila Allah min hadhihi al-ayyam al-ashr قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء sallallahu alaihi wasallam eléyìí ni a fẹ́ pe àkíyèsí wa sí. náà wọ́n gbé ibi kó sọ̀gẹ̀ tí ó kó wọ́n dì wọ́n ní gbogbo sí kéde pé oṣù nàìjíríà ti wọ́n sùn wọ́n dẹ̀ tí ó bá fẹ́ pa ìrànlọ́wọ́ wọ́n ní kí ni ojúṣe tí islam pè ọ́ sí kí wọ́n ní bẹ́ẹ̀ láti kó kí wọ́n ṣe nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀. ó ń béèrè yóò bá tiẹ̀ tètè rán wa létí bóyá ìdajì dárúsù lónìí a bá fi sọ̀rọ̀ ń pa ẹran iléyà but ẹnu ọba díẹ̀ náà bí èèyàn bá fẹ́ paléyà ara ìtànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó tó sì sọ fún wa pa gbọ́dọ̀ máa ṣe é. شيخنا محمد بن صالح بن عثيمين رحمه الله تعالى bàbá بن صالح بن ọ̀fẹ̀mẹ́n tí ó gbọ́ aná tí ń gbọ́ kọ́ wọn yẹn bàbá ibn ọ̀fẹ̀mẹ́n kọ́ ló ń kọ́ kẹ́ wọn irú béèrè yìí wọ́n bí ọ̀fẹ̀mẹ́n kọ́dà àwọn bàbá ibn ọ̀fẹ̀mẹ́n sì kọjá àfa àti sọ̀rọ̀ fẹ́nu àfa súnà ni wọn ẹ dákun alhamdulilayi kọ́dà bóyá pẹ́ẹ́nu àwa tá à ń bẹnu mọ́sálásí nìkan náà lèèyàn ń ṣe bá bà fún yọ́ta àwọn tí ò ní fárùngbọ̀n náà ti kú lù so ọlọ́run ó ṣínà àrísìkì ìrọ̀rùn fún wa àmọ́ ìlàlúrí ni pé má báyẹn fárùngbọ̀n àà eléyìí ò sí làlúrí. àbíkọ́ wọn délẹ̀ ẹ̀hún ọ̀yàtọ̀ torí èèyàn lè rán sọ bọ́bá dìgbà tí ó wọ̀ kọ́ fà sókè. So, kọjẹ jẹ́ dandan pé ńgbà tí lọ́ọ̀ ti rán ní lẹ́ǹtì kan náà máa so èyí wọn kò dandan so ẹni tí ẹni tí ni ó ní ọdúnlẹ̀ ní ọfà sókè ní ọ̀pọ̀ ara ẹ̀kọ́ mà náà fàkúlù mẹ́sìlá máa yọ irú tí ń wí wọn ẹ máa wí kí ló jẹ́ wọn wípé àwọn náà sọ̀rọ̀ fẹ́nu àti sọ fúnra wa ń jẹ̀jọ pé ńgbà mí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam a máa pé ìkọ́mà náà ní kíni al-adhan lọ́fi ni bayna kulli adhanayni salat nípa báyìí ni pé ìkọ́mọ̀ náà wáyé nù súnà pé a ní àdáni làwọn fi wá mú ní àmú pé bí mu'adhdhin bá ń ṣe kọ́ ọmọ náà faqulu mithla ma yaqulu máa wíru ti ń wíhun náà. àlàmọ̀yìn nínú islam èèyàn lè mọ kọ́là láti kékeré hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n lá nàbí máa wá kí umu sulaim tí ṣe ya anas kí ni bẹ́ẹ̀ ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ara buru anas anas náà ọmọ ọdún mélòó ni ẹ́ ọmọ eke ni anas náà àbúrò anas tó kéré jù lọ kí ni wọ́n àbúrò anas ń náà. Hmm? يا أبا عمير ما فعل النغير يا أبا عمير ما فعل النغير النبي نبع سوى نبين جونا صلى الله عليه وسلم أميكي tí ò tún tó anẹ́sì ni wọ́n ń pè ní àbú ẹ̀mẹ́ ni pé kìí ṣe dandan pé ọmọ ẹgbẹ́ àbú kíní tó jí níyàwó àà èèyàn lè máa jẹ́ àbú nǹkan kan nínú Eh, eh, ìlànà ni kò sí tó burú bẹ̀ àfáwa níbi yẹn bá ti ń jẹ́ àbúrò nǹkan kan eh, tọ́wá di pé ó tún padà wá bímọ ṣé dandan wá ni kó yí àbú yìí padà kí ọmọ jẹ́ àbú ọmọ ọkùnrin rẹ̀ tó dàgbà kì í ṣe dandan àmọ́ òun lọ́ọ́ bá sún je mọ́jú àmọ́ kì í nì náà kò sí tó burú ẹgbẹ́ ọdún bí i ti ọjọ́ náà lẹ́yìn ọjọ́ ti lọ àbọ̀gbẹ́ bí àwọn ètò agbẹ́gbà sí màkéde pẹ̀lú ìgbéra ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀. ǹbẹ́ nínú amfila alhadithi almutawatir àwọn kan wá ní alhadithu tó bá jẹ́ khabarul wahidi aw alahadu min alhadith wọ́n ní la yuhtaju bihi fil aqaid bí a bọ́ bá ṣe pé khabarul wahidi ni o bọ́rọ̀ bá dọ̀rọ̀ àkídà o à nílò hadithu khabarul wahidi fahadha khata'un hadithi yìí ní jẹ́ ká mọ̀ pé ní khata'u ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ọba sẹ̀ríà islam mu ọba sunna nebà muhammad sallallahu alaihi wasallam ma sahha sanaduhu ila nabiyyi sallallahu alaihi wasallam fahuwa hujja gbogbo hadithi tí a bá ti rí pọ́ńlá làáfíà. La tí ò sí nú pé irọ́ ńbẹ́ńbẹ́ pa nábì wí àbá nábì òwì túláàsì ni mùsùlùmí gbọ́dọ̀ lò ó ẹnìkan lọ́gbà wa ni èèyàn méjì lọ́gbà wa ni èèyàn mẹ́ta lọ́gbà wa ni láfọ̀rk ìdí ni pé ẹni tó wá báwọn ará kùbá èèyàn mélòó ni shaksun wahid èèyàn kan lọ́wọ́ bá gbogbo odidi ará mọ́sálásí iṣẹ́ ta ni ń jẹ́ fún wọn iṣẹ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́ba ipá wọn sọ̀hábí nírú ráàyù tá a wá ń gbọ́ lónìí yìí ni wọn ò bá ní ah, ṣé ibi wọn nìkan lọ ṣẹ̀ṣẹ̀ ń wí ó dìgbà tí ẹ bá pọ̀ tẹ́ ń wíru eléyìí látò ó lo hadithi àmẹ́rì pé kò rí bẹ́ẹ̀ ẹnìkan tí ń wí fún wọn náà wọ́n sì ń yí padà kọ́dà lórí irun yẹn náà wọn pa wọn kírun yìí tán tába tún wò anabuwa muhammad sallallahu alaihi wa sallam abu musa al-ashari àtẹlùmínú gbogbo àwọn sọ̀hábí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì a máa gbé nìkan dìde pé àwọn aráàlú báyìí o ìwọ máa lọ kọ́ wọn ní ìsìláàmù bẹ ẹnìkan ṣoṣo ǹjẹ́ àwa rí gbọ́ pé àwọn aráàlú tàbí musa làásàrí lọ bá abẹ́lómi wọ́n sọ fún pé a a lè gba hadith rẹ̀ nítorí pé kábàrù wáhìdì nípa báyìí àwa tá a jẹ́ ọmọ kéwú tá a bá ríru eléyìí ká nù tíra ká mọ̀ pé xatọ́ ò ní ọba ntí ń bẹ nù àkọọ́lẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ntá ma wá ń pa hadith ni pé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ àbí kò fẹsẹ̀ rinlẹ̀ hadith tó bá ti jẹ́ hadith hasan aw hadith sahih yajibu al-amalu bihi mutawatiran kana aw ahada hadith tó bá ti lẹ́sẹ̀ lẹ́ẹ̀ tí ìsìnàdù rẹ̀ tó dúró tí ò sí rọ́ńbẹ́ ẹnìkan ló gbà wá ni o èèyàn méjì ni èèyàn mẹ́wàá ni o túláàsì mùsùlùmí gbọ́dọ̀ lò ó eléyìí ní jẹ́ súnà anabuwa muhammad sallallahu alayhi wa sallam. min fíkì hadha alhadith nínú fíkì wò hadith yìí òun ni pé bẹ́ẹ̀ yẹn bá ń kírun lọ́wọ́. ó dénú ìlú kan kò bíi tí kíbla wà ọ wá gbìyànjú gbogbo bágbára rẹ̀ ṣe mọ́ pé a ah, ọ̀nà bu ni òòrùn ti ń yọ gbogbo ti ìmọ̀ tóun náà ní pé èèyàn fi máa júwe pé ìbọn kíbla wà ọgbà gbogbo ìyànjú yìí ọba kọjú sí ibi tó rò pé ni nígbà tí ó kírun ó ti wà lórí tàṣáhùdù kọ sálámà. àbí nkíraka ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ lápèjúwe kakọ́ mú àpèjúwe yẹn ó ti kíraka ẹlẹ́yọ ẹ̀raka ẹ̀yọ kan lẹ́nìkan bá dé lọ́ba sọ fún pé a àfáàǹbi tẹ́ kọjú sí ìkí kébìlà o ọ̀nà báyìí ni kébìlà ǹjẹ́ àrùn tó ti kí tẹ́lẹ̀ bàjẹ́ yóò tún rẹ̀ bẹ̀rẹ̀ àbí yóò mọ kírun rẹ̀ lọ èsì ń bẹ́ẹ̀ nù hadithi yìí yóò yíjú padà síbi tí wọ́n júwe fún un kò sí nítorí ẹ̀bà yìí tó ti kí ń jẹ́ nù ọ́ nítorí báwọn ará kù bá ṣe ṣe nu yẹn anagba muhammed sallallahu alayhi wa sallam sì gbọ́ ó sì fara mọ́ bẹ́ẹ̀ nípa báyìí bí yẹn bá wà lórí irun tó kọjú síbòmíì tí èsè kébìlà tó wá rẹ́ lòmíì tó wọlé bí ah, ẹ dákun bí tẹ kọjú sí wọn ọ̀nà abẹ́kọ̀ báyìí ní kébìlà túláàsì ni kó yí padà lórí irun nìna kọkọjú sí kébìlà àmẹ́yìí tó ti kí tẹ́lẹ̀ tí ò kọjú sí kébìlà kò nídìí kó tún kí mọ́ ọ̀dà béèyàn bá ti wá sálámà ńkọ́ ó ti kírun tán ó ti sálámà ọjáde kó mọ́sálásí níṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ tẹ àbó ẹnìkan wá wọlé lọ́wọ́ abá lọ́ba rí tẹ́nìyẹn kọjú sí bòmí yàtọ̀ sí ibi tóun ti kọjú sí. Si ọwọ́ abèrè pé ṣe ń bolẹ̀ kọjú sí ọ̀dà ń bolẹ̀ yín ti kírun ìyá ìdàdà ah, ibi tẹ́ kọjú sí wọn ọba mu kíbùlà ní eléyìí àsọwọ́ alaysat alayhi al-i'ada kò jẹ́ dandan fún kótó kí tọ́ba ṣe pò ti gbìyànjú lópin bágbára rẹ̀ ṣe mọ láti mọ bo láti mọ kíbùlà kìí ṣe pé ntọ́ka wọnú òlu àbọ̀wọ̀ nìkan tí ò wádìí tí ò béèrè tí ò gbìyànjú kankan pẹ̀lú ìmọ̀ kankan tó ní tọ́ka ní ẹ bí o kò síbi tó lọ́hùn òsì ẹja kírun báyìí náà irú eléyìí ń bọ́ bá kírun bẹ́ẹ̀ bí wọ́n bá padà mọ̀ pé kíbùlà kò ń kọjú sí túláàsì ni kó tún kó tún rẹ̀ kí nínú fíkìwù hadithi yìí nìyẹn nínú hadithi àwọn àfa òní usulul fiqh wọ́n mú àwọn àwọn kọ̀wáìlù usuliya kan bẹ̀ nínú tí wọ́n mú bẹ̀ ni pé ẹni tí dẹ̀lílù ọ̀bá tí ìdọ́dọ̀ rẹ̀ ti ń ṣe nǹkan kan. kan kò tí ì wá rẹ́rìí gbọ́ pé nǹkan yìí ò dáa ó sì ti wá ṣe bóyá àrùn náà ní kíni bóyá àwẹ̀ nígbà bákan ní sì ń ṣe mistake lórí ti ń ṣe yìí títí títí tí dijọ́ tí ẹ̀rí bá tó wá bá a ǹjẹ́ túláàsì ni a wàá sọ pé a gbogbo òrùn kírun tó ti ń kí látẹ̀yìn un lọ́ọ́ dà ní òtún rẹ̀ kí àbí lọ́ọ́ tún àwẹ̀ rẹ̀ gbà á tọ́ba ìpè ní ẹ̀rí dẹ̀lílù ọ̀dọ́dọ̀ ẹ̀ ni kí èsè pòun ni lọ́kọ̀yìn sí dẹ̀lílù kí ni tó máa pé yẹn kọ́yìn sí dẹ̀lílù kí yẹn wà ń rú lọ́rin àìníṣe kó gbé dẹ̀lílù ọ̀dọ́dọ̀ kọ́mọ́ mọ̀ pé alámọ̀yìn lọ́mọ ntí ń wá ìjìnlọ́ bí túláàsì ni ọlọ́ni fásitì àdúrà àlẹ́ zikiri nǹkan tó ń láta àlàmọ́ bẹ́yìn ọba nímọ̀ túláàsì ní kọ́ bẹ̀ ni ọmọ àmìyàn wà nù oko àbọ̀ wà nù bìkan tó yẹ pé òun gan náà ló tún fẹ́ nímọ̀ ju gbogbo àwọn tí ń bẹ̀ ń bẹ̀ irú eléyìí gbogbo ńtọ́ bá ṣe títí tí ẹ̀rí pé à ń tẹ̀ ń ṣe yìí báyìí ni kẹsẹ̀ tó bá fi wá bá kò ní túláàsì pé gbogbo ń tó ti ṣe nú ẹ̀sìn kó tó máa wá tún ṣe gẹ́gẹ́ bí hadith ibn Umar kílẹ̀ rí ni pé nígbàtí àwọn ará Kùbá rákà kan wọ́n ti kí ni rùkú kan wọ́n ti yàn ní wọn ò torí ẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n tún ìrun wọn bẹ̀rẹ̀ wa aqarrahum an sallallahu alayhi wa sallam ala dhalik ànábì náà sì faramọ́ bẹ́ẹ̀ lára fíkìwù hadithi wa ti akàlónì nìyẹn. alhadithu thalith. عن انس بن سيرين رضي رحمه الله تعالى قال انس بن سيرين لقب حديثي و آه انس بن سيرين وماتي محمد بن سيرين التعابي التابعي المشهور محمد بن سيرين نوع وتابعي تقبى جمع púpọ̀ ni òun àti anasi yìí Anas bin Sirin yìí kọ́dà wà nù àkọọ́lẹ̀ pé irun tí a rí táwọn àfa àbáwọn àgbàlagbà míì máa ṣe lónìí kò burú kí wọn gbé ọmọ wa báyàn kọ́ wa ní àkókò ah, mi mo sì fẹ́ kẹ́ ẹ sọ ọ wà nù tàn pé ńgbà tí wọ́n bí Anas bin Sirin wọ́n wá gbé bá bin malik radiyallahu ta'ala anabu muhammad sallallahu alaihi ya ọmọ tá a fasamahu anasan anas bin maliki lọ wa ni a ah, ó kọ ara mi ní sọ kódé lẹ́yìn ní kọ́kọ́ ó ní kúnìyà ohun tó ń jẹ́ abu hamza ní kọ́mọ yìí náà máa jẹ́ abu hamza fahadà anas bin siri òun náà padà wá jẹ́nu àwọn ọmọ kéwu anas kódà hadithi tá a fẹ́ kà lónìí náà látọ̀dọ̀ anas náà ni ó ti gbà wá. عن أنس بن سيرين قال استقبلنا أنسا حين قدم من الشام falaqinahu bi ayni tamri anas bin sirina ní ńgbà tí anas bin malik ń darí bọ̀ láti ilẹ̀ sham anas bin sirin ilẹ̀ iraq ló ń gbé nílùú tá à ń pè ní albasra ìlú basra ń bẹ dùn ní ibẹ̀ ní anas àti muhammad ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ muhammad ibẹ̀ náà méjì gbé anasi náà ibi tí anasi náà padà kó lọ lẹ́yìn ikú anabu muhammad sallallahu alaihi wa sallam basra nílẹ̀ iraq yìí ni anas bin sirina wa ni lọ́jọ́ kan tí anas bin malik ń bọ̀ láti ilẹ̀ ṣáàmù tá a lọ pàdé rẹ̀ falakinahu bi aini tamri ibi tá a ti pàdé rẹ̀ ńjọ́ náà ní ń jẹ́ ainu atamri ibi tí wọ́n ń pè ní ainu tamri náà ń bẹ dòní nílùú tí wọ́n ń pè ní al-anbar nílẹ̀ iraki lónìí alẹ́ tí wọ́n gbọ́ níròyìn ìtumọ̀ ainu tamri ni pé làbídùn pọ̀ ń bẹ púpọ̀ ló jẹ́ wọ́n ibẹ̀ ni anas bin sirina láwọn ti pàdé anas bin malik njọ yìí faro aituhu yusalli ala himarin wawajuhu mindal janib yaani anyasari tobila anas ni mo rí i pé anas bin malik ń kírun lórí rankunmi rẹ̀ tó gùn ibi tó sì kọjú sí àtúnwò àti rankunmi anas sirina júwe pé anyasari alikibila lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà kibila ni wọn kọjú sí njọ náà fakultu ra'aytuka tusalli li ghayri al-qibla ó ní mo wá bí anasi pé ah mo rí ọtọ kọjú sí bòmí yàtọ̀ sí kébìlà ńgbà tó ń kírun lẹ́ẹ̀kan faqala lawla anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yaf'aluhu ma fa'altuhu anasi ni tí yìí bá ṣe pé pa nàbì náà kírun báyìí sallallahu alayhi wa sallam ma fa'altuhu èmi náà bá ti kí àdìsí yìí tá a bá mú pẹ̀lú àdìsí ibn Umar alákọ̀ọ́kọ́ ìtumọ̀ kánà méjèèjì mú wa ìyẹn ni pé ọlẹ́tọ̀ bẹ́yẹn bá wà nínú mọ́tò rẹ̀ ni èyí tí ó fi máa rojọ́ àbáwá nù plẹ́nì àbáwá nù ọkọ̀ ojú omi àbí ń gẹṣin kódé èèyàn lè máa yan náfìlà fọlọ́n tí ó sì tún máa gba ládà kódà kò jẹ́ dandan kó pé mọ́tò yìí kọjú sí kébìlà bàbá ti jẹ́rùn náfìlà lè yan kí gbogbo bí mọ́tò bá kọjú sí kéèyàn máa yan náfìlà lọ kò sì nídìí kọ́ máa wá dààmú ara ẹ̀ pé mo fẹ́ forí kanlẹ̀ nù mọ́tò yóò mi ó bẹ̀rẹ̀ sí orí rẹ̀ ní ọmọ fi sàpẹ̀rẹ̀ yóò jórí wọn lọlẹ̀ díẹ̀ bàbá fẹ́ rùkú bàbá fẹ́ forí kalẹ̀ yóò jẹ́ kọ́ lọlẹ̀ ju ti rùkú lọ hakada fàlà nàbíyù sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu alayhi wa sallam náà ṣe léyìí eléyìí fi hàn wá bó o ní islam ṣe rọrùn tó láti practice kọ́dà bí yẹn ń bẹ nù mọ́tò kọ́dà bí yẹn ń bẹ lórí ẹṣin kọ́dà wà nù plane wà nù ọkọ̀ ojú omi olè tó máa yan náà fìlà tó máa gbà láti.